barikade sala ẹ kú ọdún barikade sala ẹ kú ọdún gbogbo mú mi ní ẹ kú ìpalẹ̀mọ́ barikade sala ẹ kú ọdún gbogbo mú mi ná ẹ kú ìpalẹ̀mọ́ barikade sala ẹ ọdún. eléyìí ni mo fi kí wa lásìkò yìí káàbọ̀ sórí ètò yín ètò Al-Hikmat ètò alálùbáríkà tẹ́ ń gbádùn ní gbogbo ọjọ́ Jímọ̀ níléeṣẹ́ alálùbáríkà níléeṣẹ́ Orísun pẹ̀lú èmi ọmọ yín Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà hmm, hmm mo kí gbogbo mùsùlùmí tí ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lérò tòsí àtòrò jìnnà wípé àmọ̀kú palẹ̀mọ́ ọdún o ọlọ́run mọ́sàjọ́dún náà bá wa láyà tàlàáfíà o ọlá nẹ́bí Muhammad lọ́dọ̀ ọlọ́run jẹ́ afárá rẹ̀ sọdún náà bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà pẹ̀lú bísímìláì táwẹ̀ náà sì ń tán lọ ọlọ́run dákun mọ́sàjọ́ tán láyà tàlàáfíà fún wa ọlá nẹ́bí Muhammad lọ́dọ̀ ọlọ́run mọ́ ajá báwẹ̀ náà tán ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wa alihikima bàbá àfàdúrà Sheikh Muhammad Kamil gàrò tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́ jímọ̀ bàbá ti wà ń kalẹ̀ ń bí pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìṣe wọn ní gbogbo ìgbà tẹ́yìn náà ti ń retí wọn bàbá ẹ bá ń sálámà sáwọn ará alẹ́ kí wọ́n lè mọ̀ pé ẹ ti dé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. A dúpẹ́ pọ̀lọ̀ bá wa fọ́tà Sheikh Muhammad Kamil Garu tí a máa pè gbogbo gbà tí wọ́n sì ń dá wa lóhùn pẹ̀lú àtìlẹ́yìn bàbá wa Alhaji Muhammad Kamil Muhammad Lukman Muhammad Awal Garu tí wọ́n jẹ́ aláṣẹ àtòdùdarí iléeṣẹ́ Garutech Nigeria Limited kọlọ́n dàkún má bà iléeṣẹ́ náà jẹ́ kọlọ́n má da iléeṣẹ́ náà rú ọlọ́dẹ Muhammad lọ́dọ̀ ọ̀rọ̀ wọn aláìlá ilàlá lẹ́ni níta fẹ́ yanjú ọ̀rọ̀ náà má pọ̀ o hmm. àsìkò tá a ní òtó nǹkan ṣùgbọ́n a manéjì básìkò ọ̀hún ti mọ a manéjì ẹ̀ náà ni a sì fọwọ́ kan gbogbo ibi tó yẹ ká dé nínú hmm. ọ̀rọ̀ náà a fẹ́ sọ̀rọ̀ lórí zakatul fitiri torí báwo ẹ bá ń tán lọ báyìí anábì gbé kinní kàkalẹ̀ fún wa pé tá à ń pè ní zakatul fitiri tí wọ́n ń pè ní jaka gbogbo kinní yẹn ni bàbá á ṣàlàyé fún wa ní àárọ̀ yìí irú palẹ̀mọ́ wo ni mùsùlùmí máa múra fún ọdún báwo tó lè ṣe ká ṣe níjọ́ ọdún gbogbo náà lágbo ní àárọ̀ yìí látọ̀dọ̀ bàbá wa. bàbá zakatul fitiri kí là ń pè bẹ́ẹ̀ bàbá alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa asahabihi wa sallim amin adúpẹ́ fún ọlọ́run ọlọ́run tí ó tún bá mú wa débi tí a bá rọmọdánù dé yìí àti fẹ́rẹ́ tó kù tá fi kírun yìí tá a fi kírun ọdún ọlọ́run dákun mọ́sàájú bọ́ sí rọrùn fún wa àtúnkẹ́ra kú jímọ̀ Eh, èyí náà ni ó jẹ́ jímọ̀ tí ó kàn yín nínú oṣù Ramadan tọdún eh, yìí bàbá tó ń rí jímọ̀ yìí báyìí ó tún di fourteen forty one eh, ah insha allah ọlọmọsàjẹ aṣọpọ rẹ láyé ìbéèrè tí a wá bí wá nípa zakatul fitri tá bá gbọ́ zakat ibi tó ní kálukú ọkàn kọ lọ ní ibi òpó ẹlẹ́ẹ̀kẹrin Islam lè tó já sí pé àwọn tọ́lọ́hun bá kẹ́ tí wọ́n jẹ àjẹṣẹ́kù tó wọ́n wọ nizab àwọn ni wọ́n ń yọ àmọ́ zakatul fitri yìí òun ni àti wípé gbólóhùn méjì ni zakat àti fitr hmm. zakat yẹn òun ni ọrẹ tí a mọ ta tó wá ṣe déédéé ọdún nípa fẹ́ hmm. túnú àwẹ̀ yẹn ni sàárà àti tí a máa ń ṣe zakat a máa ń ṣe fún wọn tún àtúntò pé ní zakat olè fitiri sàárà tí yẹn máa ṣe fún ìtúnu àwẹ̀ òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ báwo ló náà ṣe wáyé anabi muhammad sallallahu alayhi sallam ní second year of hijra ní ọdún kejì tí wọ́n ṣe hijra láti mọ́kà lọ sí medina ní ọdún náà ni ọlọ́run fi ramadan gan gbígbà lélẹ̀ ọdún náà ni anabi muhammad sallallahu alayhi sallam nígbà tí ọdún kù bíi ọjọ́ méjì lànàbì náà kó gbogbo àwọn mùsùlùmí jọ ló àdírẹ́sì wọn ló wá ń sọ fún wọn nípa zakatul fitri pé ẹ yọ zakatul yìí gbogbo yín kó ní kálukú yọ fúnra rẹ̀ àti fún àwọn tí ń bá ń bẹ lábẹ́ rẹ̀ bí ìyàwó bí ọmọ àtàwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ tó pọ̀ ní gbọ́ bùkátà wọn òun ni wọ́n mọ yọ zakatul fitiri fún zakatul fitiri yìí bó láti wá yọ kí la fi yọ níta fi yọ náà ni àwọn oúnjẹ tí àbá mọ jẹ ní àdúgbò tẹnì kọ̀ọ̀kan wa tọ́jú pé abádárúkọ oúnjẹ ibì lè jẹ́ ti ìlú kan ni kó mọ̀ jẹ́ ti ìlú mi irú ọ̀dọ́ wa ń bí nísìn ìrẹsì ń bẹ gàrí ń bẹ ẹ̀wà ń bẹ àgbàdo ń bẹ jéró ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tí a mọ̀ jẹ lọ́dọ̀ wa tó jásí pé tí fẹ́ yọ tẹ́nì kọ̀ọ̀kan múdù dédé ọ̀kúnwọ́ méjì báyìí ni wọ́n pè ní múdù kan àmọ́ ayé ti bọ́ sí rọrùn measurement yìí ti wà téèyàn bíi kọ́ọ̀pù báyìí ni tó pé mẹ́rin ẹ̀ lèyàn wá yọ fún ẹnì kọ̀ọ̀kan tó wáyé pé èèyàn mẹ́wàá ni ó wá yọ mẹ́rin mẹ́rin lọ́nà mẹ́wàá ni wọ́n fi ṣe sadakatul fitri yìí yíyọ tá a mọ wa yọ gan náà kí wá sí pé torí kinní kankan anabi muhammad sallallahu alayhi wa sallam ó qala sallallahu alayhi wa sallam ó ní shahru ramadan mu'allaq bayna as-samai wal ard eh, la yarfa illa bi zakatil fitr. Allahu akbar. Eh, anabi ní àwẹ̀ ramadan tẹ́nì kọ̀ọ̀kan wá gbà ó ní ń bẹ lórí ìkọ́ báyìí ní láàrin sánmà àti Hmm. tí ò tí ì lọ sí àyè ibi tí ó yẹ kó lọ àbí tàbá yọ zakati fitiri làwọn ọjọ́ fi mọ́ dára pé àwẹ̀ rẹ̀ ń rán lóòkè bí àdán àwẹ̀ rẹ̀ ń rán lóòkè bí àdán hmm. agbàwẹ̀ má yọjá àkà nímọ̀lẹ́ hmm. agbàwẹ̀ má yọjá àkà nímọ̀lẹ́ àwẹ̀ rẹ̀ rán lóòkè bí àdán àwẹ̀ ń rán lóòkè bí àdán. tíjà sí pé ọ̀rọ̀ anábì ni pé kò tí ì di àtẹ́wọ́gbà pátápátá àfi tá a bá yọ zakatul fitiri yìí bí a bá ti wá yọ zakatul fitiri yìí ìgbà náà ló tó bọ́ níbi eh, làwẹ̀ tó lálàáfíà hmm. then kí nìdí tá a fi yọ àwọn òun là yọ fún sẹ́ni Islam fẹ́ kí ọdún tá a la fẹ́ ṣe yìí ó fẹ́ kó ṣe pé gbogbo wa pátá láwa ní múùdù ọdún kí dùnú ó kárí wa hmm. hmm. ló fi já sí pé tó bá ti kújọ́ méjì láti gbọ́dọ̀ mọ yọ kì í ṣe péjọ ọdún tí ẹni tí a wá yọ fún ó ṣẹ̀ṣẹ̀ mọ dàrún káwọn náà ti máa fìlì pé à ń ṣọdún kí wọ́n dáná ńlé wọn kó má ṣe àǹfààní fẹ́nì kankan láti gbégbé abára ń jẹ ọdún pé òun ń tọrọ pé ẹ̀bùn mi àrí ń tà jẹ. torí ẹ̀ ni Islam ṣe institute eléyìí wípé gbogbo mùsùlùmí ni kó wà nínú festival mood wípé à ń ṣọdún ń tà jẹrè tọ̀ kéèyàn máa lọ gún fún yàn ní ẹlòmíín nísìnyí kò mọ̀ láì dáa bóyá jẹ ọdún ní wàá gbàgbàdo ẹ dákun ṣé wọ́n yá àgbàdo jẹ ní àgbà ṣé wọ́n mọ̀ jẹ́ báyìí òun ló funfun ni wọ́n hmm. tó process ẹ̀ kó tó di tí wọ́n fi ṣe túwó àbí tí wọ́n fi ṣe ògì ah ọ̀nà jìn tọ̀ ló fi já sí pé tó bá ti ń kujọ́ méjì òun la ti bẹ̀rẹ̀ sí ni máa yọ zakat olùfitiri hmm, títí di àárọ̀ ọjọ́ ọdún kó tó di pa lọ sí eid hmm. kóníkálukú ti nífọ̀kànbalẹ̀ káwọn náà ti máa ṣètò àdáná ńlé wa á á tẹ̀bà á ro ẹ̀kọ́ á ro túwó gbogbo eléyìí ni Islam torí ẹ̀ gbé kalẹ̀ fún wa kó má jásí pé ń jẹ ọdún ẹnìkan wá lọ́pọ̀tunítì pé ó wá ń dá wákà pé ó fẹ́ gba sàárà àbí pé ó wá hàn lára pé kò sí tí wọ́n jẹ́ ń lé wọn rárá kò gbọ́dọ̀ wáyé èyí ni Islam ṣe gbé kalẹ̀ bóyá àwọn tó ayẹ káyàn fún Quran ṣaláì máa júwe fún wa náà Quran chapter nine verse sixty èyí tó sọ fún wa nígbà tí ó ń sọ̀rọ̀ nípa zakati tó jẹ́ zakati tó wó òun náà ló sọ fún wa àyà yẹn sọ fún wa ó júwe ìran àwọn èèyàn tí a lè fún ní zakatu lè fitri ó ní innama sadaqat lil fuqarahi wal masakin wal amilina alayha wal mu'allafati qulubuhum wa fi riqab wal gharimin wa fi sabilillah wa ibn sabil faridatan minallah wallahu alimun hakim tabari àwọn categories tí ó kà ń bẹ́ẹ̀ ó ní sádàkà yìí àwọn èèyàn àwọn táwọn fún ni alifukara alifukara àwọn aláìní àwọn poor walmasakin àtàwọn tí wọ́n jẹ́ nídìí tí kò tó fún wọn náà then wàlámìlínà àléyà àmìlínà àléyà yìí òun ló tún máa ń wá sábà dá confusion sílẹ̀ táwọn kan tún pé àwọn afa, ni bí ó bá jẹ́ àfáà yóò jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ towards àti establish láti láti collect àti láti distribute zakat yẹn hmm. tó ń jásí pé tí ìjọba tí Islam bá ní ètò fún àbíjọ kọ̀ọ̀kan tó wá yan àwọn kan pétọ̀ gbogbo tó bá jẹ́ zakat tó bá ń gbé wá abẹ́yìn ni kẹ́ ẹ máa lọ gbà ẹ̀yin lẹ́wàá ṣètò àwọn wo ló tọ́ sí láti fún àwọn ẹnu àsìkò kan ni wọ́n ń lò tó bá jẹ́ pé nǹkan tó wá fẹjú ni a need the secretary tó wọn máa collate everything gbogbo àwọn ilé tí wọ́n ń ṣiṣẹ́ tó wọ̀ọ̀dì ẹ̀yìn àwọn ẹni àmì lónà àléyà kì í ṣe tó kàn jókòó sílẹ̀ lásán àwọn ẹ̀ náà ní nínú ẹ̀ kẹ́bi ṣẹ̀rí àṣọṣọ wa lẹ́yìn wàlẹ̀ ábìlẹ̀ náà lẹ́yà àwọn kan tó wá wà tó jẹ́ pé àwọn náà fẹ́ ṣe tọ́lọ́hún wọ́n lẹ́dẹ̀ àti ṣe tọ́lọ́hún ṣùgbọ́n ẹ̀mí wọn kò fi bẹ́ẹ̀ dúró lára pé tá a bá wá fi ibi tá a ti fẹ́ kó yìí sílẹ̀ kí láà máa hmm. òun ló jásí pé tàbá rẹ̀ tó wẹ̀ sínú Islam wọ́n á tètè wẹ́kọ̀mù ẹ̀ pẹ̀lú oríṣiríṣi ẹ̀bùn kó má bàa ní feeling kó má bàa miss ibi tó ti ń bọ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ náà tó ń wo pé ah, bí n bá fi lè sílẹ̀ tí mo sì fẹ́ ṣe tọ́lọ́hún kí láàmọ̀ jẹ irú wọn náà ká fún wọn bẹ̀ wọ́n fi rìkọ́b ẹni tó wà nígbèkùn nínú ẹrú ká túlẹ̀ tó wà lókun ẹrú a lè fi zaka túlẹ̀ a lè fi túlẹ̀ èló ló jẹ gan tó sọ dẹrú èló lówó ẹ tó sọ dẹrú. wọn ní iye báyìí ni. òsì mùsùlùmí sì náà ń gbà. ká zaka fún o. masha allah ọlọ́run musa bá a ṣe dáadáa fún yín bàbá ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. gbogbo àwọn tí bàbá fẹ́ kà yìí wọ́n pọ̀ ó sì kú bíi méjì mẹ́ta tí bàbá ọ kà ṣùgbọ́n kó tó di pé wọ́n máa kà síwájú ẹ jẹ́ dókè lọ́hùn náà ẹ̀sìn rẹ̀ kalẹ̀.